ẹ káàbọ̀ padà ìròyìn sì ń tẹ̀síwájú tí ẹ bá fẹ́ wo gbogbo ètò wa ní Orísun ẹ tẹ̀lé wa at Orísun Television. àjọ tó ń rí sí ọ̀rọ̀ àrùn COVID-19 ní ìpínlẹ̀ Bayelsa ti ṣe àkọsílẹ̀ ènìyàn kan mìíràn tó ti ní àrùn COVID-19 eléyìí tó mú kí àwọn tó ti ní àrùn COVID-19 ní ìpínlẹ̀ náà lápapọ̀ jẹ́ ènìyàn méjìlá ẹwà bùnmi akínúbí jábọ̀ ẹ jẹ́ ká gbọ́. Àjọ tí ó ń rí sí ọ̀rọ̀ àrùn COVID-19 ní ìpínlẹ̀ Bayelsa ti ṣe àkọsílẹ̀ ènìyàn kan mìíràn tó ti ní àrùn COVID-19 eléyìí tí ó mú kí àwọn tó ti ní àrùn COVID-19 ní ìpínlẹ̀ náà lápapọ̀ jẹ́ ènìyàn méjìlá. Alága tí ó ń rí sí ọ̀rọ̀ àrùn COVID-19 ní ìpínlẹ̀ náà Dókítà Nathaniel Inodu ni ó sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde rẹ̀ nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀. Ó sọ wípé Ẹnìkan tó ṣẹ̀ ní àrùn COVID-19 yìí jẹ́ obìnrin oníṣòwò kan tó ń gbé ní ìlú Yenagoa èyí tí ọjọ́ orí rẹ̀ jẹ́ méjìdínláàádọ́ta. Dókítà Ìnàdù ṣe àlàyé wípé arábìnrin yìí ló lọ sí ilé ìwòsàn kan ní ìlú náà tí ó sì sọ wípé òun ní ẹ̀fọ́rí òtútù ìgbóná àti ibà eléyìí tó bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn ó ní bó tilẹ̀ jẹ́ wípé ara òun ti bẹ̀rẹ̀ sí ní yá díẹ̀díẹ̀ àmọ́ òun wá láti wá ṣe àyẹ̀wò fún àrùn COVID-19 dókítà ìnàdù sọ wípé èsì àyẹ̀wò arábìnrin yìí ló jáde tí ó sì jẹ́ wípé ó ní àrùn covid-19 ni wọ́n sì gbé lọ sí yàrá ìyanisọ́tọ̀ ní kíákíá eléyìí tí wọ́n ti pèsè sílẹ̀ fún àwọn tí ó ní àrùn covid-19 ní ìpínlẹ̀ náà. Dókítà Igbeneghu sọ wípé àwọn tí wọ́n kó láti ṣe àyẹ̀wò lára obìnrin yìí náà ni wọ́n ti lọ kó sí yàrá ìyanisọ́tọ̀ eléyìí fún ètò ààbò tó péye láti lè dínkù ìtànkálẹ̀ àrùn náà. Dókítà Igbeneghu fi àsìkò yìí kí àwọn òṣìṣẹ́ ètò ìlera tó sì dúpẹ́ pàtàkì lọ́wọ́ wọn fún iṣẹ́ takuntakun tí wọ́n ń gbé ṣe láti kọjú àrùn búburú COVID-19 ó tún fi àsìkò yìí náà kí gómìnà ìpínlẹ̀ náà Dóyè Dírì fún ayẹyẹ ọgọ́rùn-ún ọjọ́ eléyìí tí ó lò tán lórí ìtẹ́ àti pàápàá jùlọ fún iṣẹ́ ribiribi tí ó gbé ṣe lórí ìtẹ́ náà èyí tí àwọn ará ìlú kò ṣàì máa sọ àti fún akitiyan rẹ̀ lórí ọ̀nà àti dẹ́kun àrùn COVID-19 ẹwà bùnmi akínúbi fún Orísun tẹlifíṣàn. ẹ káàbọ̀ padà mínísítà kékeré fún olú ìlú Àbújá ọ̀mọ̀wé Ramọ́tù Aliyu fi owó oṣù karùn-ún rẹ̀ ṣe ìrànwọ́ ìtúsílẹ̀ àwọn ẹlẹ́wọ̀n márùn-ún tí wọn kò lè san owó ìtanràn ẹ̀wàbùnmi akínúbí jábọ̀ lórí eléyìí ẹ jẹ́ ká gbọ́. mínísítà kékeré fún olú ìlú orílẹ̀-èdè nàìjíríà dókítà ramatu aliyu ni ó ti fi owó oṣù rẹ̀ ti oṣù karùn-ún yìí sílẹ̀ láti yọ àwọn ẹlẹ́wọ̀n márùn kan kúrò nínú ẹ̀wọ̀n látàrí wípé wọn kò rí owó ìtanràn ní ilé ẹ̀wọ̀n ti kùjé san dókítà rámọ́tù ni ó ṣe eléyìí nígbà tí ó ń bá àwọn ẹlẹ́wọ̀n yìí ṣe àjọyọ̀ ọdún mùsùlùmí ti idel-fitri tó kọjá lọ. aṣojú mínísítà rámọ́tù lórí ọ̀rọ̀ ayélujára ọ̀gbẹ́ni austin ẹlẹ́mùẹ́ ní ìlú Àbújá sọ wípé ìgbésẹ̀ tí Mínísítà Aliyu gbé yóò jẹ́ ìgbésẹ̀ tí yóò tẹ̀síwájú nítorí àwọn ẹlẹ́wọ̀n yìí ni wọ́n pọ̀ ju bó ṣe yẹ lọ, èyí tí ó sì tàpá sófin tí ó rọ̀ mọ́ dídínkù ìtànkálẹ̀ àrùn búburú sológun-dínkèénì (COVID-19). Mínísítà Aliyu ṣe ìdánilójú fún àwọn ẹlẹ́wọ̀n náà wípé ìjọba àpapọ̀ yóò tẹramọ́ ìgbésẹ̀ láti dín wọn kù ní ilé ẹ̀wọ̀n ti Kùjé. Ó sọ wípé òun yóò sa gbogbo ipá òun o láti rí wípé ìgbésẹ̀ yìí tẹ̀síwájú àti wípé òun yóò sì ké síta fún ìrànlọ́wọ́ láti rí pé àwọn ènìyàn dìde láti san owó lára àwọn owó ìtanràn tí àwọn ẹlẹ́wọ̀n yìí jẹ. Mínísítà Aliyu ṣe àlàyé wípé òun mọ̀ wípé àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní fi ojú ba ilé-ẹjọ́ lára àwọn ẹlẹ́wọ̀n yìí tí àwọn kan kò dẹ̀ tí ì fi ojú ba ilé-ẹjọ́ rárá ó ní òun kò lè tàpá sí òfin rárá o bí kò ṣe kí òun tẹ̀lé òfin ní ṣísẹ̀ntẹ̀lé mínísítà Aliyu sọ wípé àwọn yóò wá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí yóò dìde láti ṣe ìrànwọ́ owó ìtanràn yìí kàn láti rí wípé àwọn dí iye àwọn ẹlẹ́wọ̀n yìí kù ó sọ pé bí àwọn ẹlẹ́wọ̀n bá kúrò ní ilé ẹ̀wọ̀n yìí wọn kò ní ohun mìíràn láti ṣe ju wípé kí wọ́n tiraka láti jẹ́ ènìyàn gidi ní àwùjọ lákòótán mínísítà Aliyu pín ẹ̀bùn oúnjẹ sísè omi mímu ọtí ẹlẹ́rìndòdò ohun èlò ìbòmú àpò ìrẹsì àti àwọn oúnjẹ mìíràn lọ́pọ̀lọpọ̀ fún àwọn ẹlẹ́wọ̀n náà kí ó tó lọ. Ẹwàbùnmi Akínúbí fún Orísun tẹlifíṣàn ẹ káàbọ̀ padà àjọ tó ń rí sí lílé àrùn wọlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ncdc sọ wípé ibi àyẹ̀wò àrùn covid-19 ti pọ̀ sí láti dènà ìtànkálẹ̀ àrùn náà sekinat ọláìdé rajíjábọ̀ ẹ jẹ́ ká gbọ́. àwọn ilé ìṣàyẹ̀wò àrùn covid-19 ìyẹn laboratories tó ní agbára láti ṣàyẹ̀wò fún àwọn ènìyàn ti di méjìdínlọ́gbọ̀n báyìí jákèjádò ilẹ̀ nàìjíríà àjọ tó ń rí sí lílé àrùn wọlé ní ilẹ̀ nàìjíríà nigeria center for disease control ncdc ló sọ ilé ìdí mímọ̀ lórí ìtàkùn twitter wọn ní ọjọ́ ìṣẹ́gun àjọ náà ni pẹ̀lú bí wọ́n ti ṣí ibi méjì sí báyìí ó ti jẹ́ kó pé méjìdínlọ́gbọ̀n àwọn méjì ọ̀hún náà ni wọ́n sì ṣí ní ìpínlẹ̀ ògùn àti katsina àwọn ibi ìṣàyẹ̀wò méjèèjì ọ̀hún tó lágbára láti ṣàyẹ̀wò àrùn covid-19 fún àwọn ènìyàn ni Afri Global Medicare Lab èyí tó wà ní ìpínlẹ̀ Ògùn àti Sahel Center for Molecular Diagnostics and Research tó wà ní Katsina. Bákan náà iṣẹ́ ń lọ lọ́wọ́ lórí méjì kan ní ìpínlẹ̀ Gombe àti Kwara. Ọ̀gá àgbà àti olùdarí yanyan àjọ elétò ìlera àgbáyé ìyẹn World Health Organization Tedros Ghebreyesus ṣàlàyé pé bí ó tilẹ̀ jẹ́ wípé òun kò tíì ní pàtó iye àkọsílẹ̀ tó jẹ́ tòótọ́ ní ilẹ̀ adúláwọ̀ lórí àrùn COVID-19 àti àkọsílẹ̀ ikú tó ti wáyé lórí rẹ̀. Síbẹ̀ àwọn ibi ìṣàyẹ̀wò àrùn àrùn náà ní ilẹ̀ adúláwọ̀ ṣì nílò àtúntò àti àtúnṣe kí ó lè bá ti àgbáyé mu Tedros Ghebreyesus tún wá kọminú wípé ó ṣeé ṣe kí iye àkọsílẹ̀ àrùn COVID-19 ní ilẹ̀ adúláwọ̀ ju iye tí wọ́n ń kéde lọ bí ó ti jẹ́ wípé orílẹ̀ ọ̀hún ló ní àkọsílẹ̀ tó kéré jùlọ lágbàáyé Sekinat Ọláìdé Rájí. ẹ káàbọ̀ padà ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ààrẹ Gani Adams ti gba àwọn ọmọdé nímọ̀ràn láti jẹ́ olótìtọ́ àti olódodo nínú gbogbo nǹkan tí wọ́n ń ṣe. Ṣògorẹ́nìkejì jábọ̀ ẹ jẹ́ ká gbọ́. Ààrẹ ọ̀nà kakanfò ní ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams ti rọ àwọn ọmọdé láti jẹ́ kí wọ́n jẹ́ olótìtọ́ àti olódodo nínú gbogbo tí wọ́n bá ń ṣe. Ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá Gani Adams ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò tí wọ́n ní ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn ikọ̀ tẹlifíṣọ̀n Orísun ààrẹ sọ wípé láti dé ibi gíga láyé ènìyàn gbọ́dọ̀ gbìyànjú láti rí dájú wípé ó jẹ́ olótìtọ́ olódodo àti ẹni tí ó ní ipá láti ní ìpinnu rere nínú ohun gbogbo tó bá ń ṣe ẹ gbọ́ bí ó ti sọ. gba àwọn òwe wa ní ìrànjú ìyànjú pé kàn jẹ́ ọmọ tó dáa kọ́ má ní àwọn kéré èní la rí àwòrán là tó o bá lówó lọ́wọ́ má bọmọlúwàbí ẹ jẹ́ tó o bá lówó lọ́wọ́ má jọ yẹn gbẹ́kẹ́gbẹ́ tó o bá lówó lọ́wọ́ má bá wọn lọ ṣe yahoo yahoo bóyá òyìn máa di sẹ́nẹ́tọ̀ lọ́la o máa di reps lọ́la ìgbà bá ti ṣe yahoo yahoo tó wẹ̀ orúkọ ẹ bá ti wà ní internet nígbà tó bá lówó tán orúkọ ò wà ní sí. Si má nítorí pé o fẹ́ lówó lọ́wọ́ kó lọ ṣe nǹkan tí ò dáa má dẹ̀ kánjú lọ bá wọn ṣẹ́ṣó ẹni tó bá kánjú lọ ṣẹ́ṣó ogun owó òun pọ̀ tó bá fẹ̀yàn mẹ́ta ṣẹ́ṣó o ò lè rí five hundred million kò dẹ̀ sálùbáríkà ń bẹ̀ lẹ́yìn yẹn ìgbẹ̀yìn ìkorò ni ṣùgbọ́n tí ọlọ́run bá pè ẹ́ lólówó o lè ní five hundred billion láì lo èèyàn má dẹ̀ wò pé o fẹ́ máa lo kádàrá èèyàn kò sí ẹni tó lo kádàrá èèyàn tó ní rí ìdájọ́ ọlọ́run jọ ọmọ rere jẹ́ ọmọ yorùbá rere bọ̀wọ̀ fágbà oríwọ náà máa dàgbà tó bá dá tó bá ń tó bá ń dọ̀bálẹ̀ fẹ́ni tó wà ní seventy years àbí sixty years tó wà ní twenty years tó bá yá wọ́n yìí máa dọ̀bálẹ̀ fún wọn náà tó o bá respect àgbàlagbà ọlọ́run má jẹ́ pé ọjọ́ alẹ́ àwọn ìwé ló máa fọwọ́ abọ́ náà máa fi gun ẹ lórí torí ẹ̀sán aké mo dẹ̀ fi àsìkò yìí bẹ̀yìn wípé gbogbo bó tilẹ̀ ò ẹ kàwé tẹ́yàn bá kàwé bí ò tẹ̀ lówó púpọ̀ láyé á ní fọ̀kànbalẹ̀ á dẹ̀ mọ nǹkan tó tọ́ tẹ́yàn bá kàwé á mọ ráìtì ẹ̀ tẹ́yàn bá kàwé ó tẹ̀ wá kọ́ iṣẹ́ ọwọ́ á mọ̀ bóyá máa nípa creative innovation àfi wá tó máa fi di billionaire tẹ́yàn bá kàwé tó bá tẹ̀ kàwé díẹ̀ tó bá di wípé iṣẹ́ ọwọ́ ló ti wá kọ́ sí wàá lè package ìwé yẹn wàá lè ṣe proposal tó máa fi gba contract ńlá and eh, gbogbo nǹkan tó bá dẹ̀ ń ṣe láyè kó máa ní sùúrù wọ́n ní àgbà tó ní sùúrù kì í ṣàgbà tó ní sùúrù ọmọdé tó ní sùúrù olóhùn gbogbo ìwọ̀ntúnwọ̀nsì ni mi ò ní kẹ́ máa tútù yó ṣùgbọ́n kẹ́ máa ní sùúrù lórí gbogbo tẹ́ ń ṣe ẹ ṣe. ààrẹ tẹ̀síwájú wípé láti jẹ́ ọmọkùnrin tàbí ọmọbìnrin nínú ìrìn àjò ẹ̀dá ènìyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó kàwé tó sì dúró tire pẹ̀lú àrọwà sí gbogbo àwọn ọmọ Yorùbá láti rí i dájú wípé wọ́n ń ṣe ohun gbogbo tó yẹ kí wọ́n ṣe nínú ìṣọ̀kan nítorí pẹ̀lú ìṣọ̀kan ó ní orílẹ̀-èdè Nàìjíríà fi lè tẹ̀ síwájú lákòótán ó rọ àwọn ọmọdé ó sì kí wọn kú oríire àjọ̀dún ọdún wọn pẹ̀lú àdúrà wípé kí olódùmarè kó dá àwọn ọmọ náà sí ṣògo rẹ nìkejì fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Fẹ́mi Gbàjábíàmílà sọ wípé ètò ààbò tó péye oúnjẹ ọlá àti ìkẹ́ tó tọ́ ni àwọn ọmọdé nílò pàtàkì jùlọ ètò ẹ̀kọ́ tó péye àti ètò ìlera kí wọ́n lè ṣe àṣeyọrí Sekinat Ọláìdé Raji ẹ jẹ́ ká lọ gbọ́ agbẹnusọ iléègbèmọ̀ aṣojúṣòfin Fẹ́mi Gbàjàbíàmílà ti sọ wípé ètò ààbò tó péye oúnjẹ ọlá àti ìkẹ́ tó tọ́ fún àwọn ọmọdé ni ó yẹ kí àwọn ènìyàn gbọ́dọ̀ máa fún àwọn ọmọdé náà pàtàkì jùlọ ètò ẹ̀kọ́ tó péye tó ń ti ètò ìlera kí wọ́n lè ṣàṣeyọrí Gbàjàbíàmílà ni ní ìṣàtìlẹ́yìn fún ọ̀rọ̀ táwọn ènìyàn máa ń sọ wípé àwọn ọmọ ni olórí lọ́jọ́ ọ̀la ìyẹn children are the leaders of tomorrow gbogbo ará ìlú ló gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti ṣàrídájú ọjọ́ ọ̀la rere fún ọmọdé náà agbẹnusọ náà tó ń bá àwọn ọmọdé ṣàjọyọ̀ àyájọ́ wọn tọdún yìí ìyẹn Children's Day 2020 tó wáyé lọ́jọ́ òní fi ọkàn àwọn ọmọdé náà balẹ̀ wípé gbogbo òfin tí yóò máa ṣe àǹfààní fún àwọn ọmọdé tó wà ní ilẹ̀ yìí àti ìdálẹ̀ ni òun yóò máa ṣe àti wípé gbogbo àtìlẹ́yìn tó bá tán láti mú àlárere àwọn ọmọ náà ṣe ni àwọn aṣòfin yóò máa ṣe ó ní ọ̀pọ̀ ọgbọ́n àtinúdá àti ẹ̀bùn rere ni Ọlọ́run fi ta àwọn ọmọdé lọ́rẹ èyí tó sì yẹ kí ìjọba àti àwọn òbí gbé jáde fún ògo ilẹ̀ Nàìjíríà nípa fífún wọn ní ètò ẹ̀kọ́ tó péye. Gbàjàbíàmílà wa kọminú lórí bí ilẹ̀ Nàìjíríà ṣe ya ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún sílẹ̀ fún ṣíṣe ayẹyẹ àyájọ́ àwọn ọmọdé láì ṣe ètò kan kan sílẹ̀ fún wọn fún ọjọ́ ọ̀la rere wọn. Lákòótán agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ọ̀hún ìyẹn Fẹ́mi Gbàjàbíàmílà ké sí gbogbo aṣòfin àti ìjọba lẹ́lẹ́kàǹkà láti ṣòfin àti pèsè gbogbo ohun tí yóò mú kí ọmọdé rí ògo wọn lò lọ́jọ́ ọ̀la gẹ́gẹ́ bí a ti máa ń gbọ́ wípé àwọn ọmọdé lọ́jọ́ ọ̀la gbogbo ayé Sekinat Ọláìdíraje. ẹ káàbọ̀ padà kò ní jù báyìí lọ fún ìròyìn wa ti àsìkò yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ farabalẹ̀ bá wa wò mo sì dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Orísun tẹlifíṣàn fún àyè tí wọ́n fi gba àwa ọmọdé ní oṣù yìí ìyẹn bàbá wa Fẹ́mi Adéríbigbé Kwame iléeṣẹ́ yìí ò ní jóná sá orúkọ tèmi ni Mọ́ṣọpẹ́ Fọlúwa Òyìnlọ́lá ó dàbọ̀.